hello everyone welcome to Toyeen Talks ó ga ọ Tenny ọmọ ológo òun àti Mohbad wọ́n ríra wọn lójú oorun o ó tiẹ̀ tún rí Mohbad tíyẹn tún fún ní fóònù Wùmí ó wá lọ ka fóònù Wùmí ó rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tí tá à ń wá láti <laughs> jọ yìí ó oh gọdẹ má jẹ́ rẹ́rìn náà tá à ń wá láti jọ yìí à ń wá tá à mọ nǹkan tó pa Mohbad Tenny ọmọ ológo rí gbogbo nǹkan tó ṣekú pa Mohbad ẹ lè bílíìvẹ̀ mo ṣeré o honestly i'm serious right now ah okay now ẹ jẹ́ ká lọ wo tẹ́ni ọmọ ológun but ẹ ní láti farabalẹ̀ kẹgbọ́ títí di the end àárín àárín mọ́ the end yẹn ó sọ díẹ̀ níbẹ̀rẹ̀ ó tún sọ àwọn kankan ó tún sọ láàárín ó tún sọ àwọn kankan ó tún sọ ní ìparí so that means you have to watch it from the um, from the beginning to the end kẹ́ lè get nǹkan tí mo sọ tẹ́ni ọmọ ológun ó wá ó rí Mohbad fún ní access fóònù Wùmí bó ṣe mọ pin code gólóhùn ò mọ̀ ó dẹ̀ búra ó fọlọ́run búra pé òun ò kí ń parọ́ ń tòun mọ́ ọlọ́run wípé òun rè òun dẹ́rì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé màmá Mohbad ẹ̀wò ṣẹ́ni mi ló ti fẹ́ gbọ́ ní àbí ẹ fẹ́ gbọ́ lẹ́nu wò mí gọ̀ọ̀gọ̀ ẹ jẹ́ kájọ lọ wo Tenny ọmọ ológo ó serious gan ẹ ṣáà mọ̀ pé ó ní connection pẹ̀lú Mohbad honestly every time every time ló máa ń jáde láti wá sọ̀rọ̀ Mohbad ẹ jẹ́ ká enjoy it thanks for watching till i see you in my next video stay safe stay blessed love you. Bye. Mọ́tò tá a sọ ìbódélẹ̀ ni. Mọ́tò yẹn bódélẹ̀ ni. Kó bá wá jẹ́ pé mọ́lẹ̀ ní kọ́ ọmọ yẹn ni ò bá bódélẹ̀ tí wọ́n ti ń tọ́mẹ́ǹtì tọ́lọ́pàá dẹ̀ rí. Ọlọ́pàá mú yìí wá Ògúnjọbí sọ pé tó ti ṣe nǹkan láti bí ọdún kan sẹ́yìn. Tí ẹ bá yẹ pé nìyẹn wá padà kú, ó máa mú ẹ as a suspect wọ́n máa mú ẹ sílé o máa ní ìjìyà. Ìjìyàwó wá lẹ fún wọn tán wá ń free nígboro. Ẹ ti ẹ̀ tí ì rí ti Naira Marley ju lórí pé o ní drug tó ń fún wọn mu lọ ṣé lórí drug tó ń fún wọn mu gan ǹjẹ́ ẹ ti mú Naira Marley ó yẹ kó wà ní àhámọ́ ni torí kò yẹ torí èyí lẹ máa ń pariwo pé say no to drug ní àwùjọ say no to drug but nǹkan yìí say no to drug don't drink drug drug is not good for your body drug is not good for your health stay away from it But you, Nigerian police, and you see the person that is giving people, giving children, giving our youth this thing, and you leave the person. This is not good. If it is us now, and we know that you will hold us tightly, you will beat us tightly, you will put us in jail. Now, because it's your boy, It's your people. That is why you free them, you give them bail. Okay, now God is there. He's watching me and you, He's watching us. Ó máa ṣèdájọ́ oníkálukú wa, ó máa ṣèdájọ́ ọba fẹ́ yí pinna. When did God come? He will give you according to what you need, according to what you can, what you have and what you do. Ó máa ma, máa wọ èbó tó wà mẹ́ẹ̀ká. Ó ti sápá mi lórí, bó ti ṣèbó lẹ́nu sí èbó tí mo ra sọ́nìṣó ti ń fọ́ mi lórí. Ẹ jẹ́ sọ Yorùbá mi jẹ́jẹ́ torí kó ìwọ mi bó ṣe wá ìsì ni mọ fi mí sí yẹ̀yẹ́ pé èbó mi máa ń dẹ́ka fún dàbí pọ́n bẹ́ẹ̀ sùn mí sí kóòtù èbó mi máa ń fọ́ wọn lórí so ẹ mọ̀ jẹ́ ǹsẹ̀ ìwé ẹ̀jẹ̀ sọ Yorùbá tí mo sọ. now my people good evening everybody welcome to Tenny Omologo as you are joining my name is Tenny Omologo according to your time bẹ́ẹ̀ bá ṣe ń wò ẹ láìkè tó kẹ́ ẹ lọ́fẹ̀ẹ́ kẹ́ ẹ ṣí ẹ̀rẹ̀ dànù ẹ ṣí ẹ̀rẹ̀ fáwọn ìyá àfẹ́ yìí ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ fún ìyá prime boy ẹ bá mi fún wọn nínú inbox wọn lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n la etí wọn kí wọ́n gbọ́ eléyìí tó bá fẹ́ gbọ́ torí pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi ẹni tó bá tabà bíbọ́ ní bọ́ so tó bá wù yín hmm, ẹ gbọ́ tó bá wù wọ́n kán mọ̀ gbọ́ mhm. àkọ́gbọ̀ngàn la. èmi sọ tèmi mo dúró ná tẹ́ni ọmọ ológo lèmi òròlú yìí ní ọmọ olúfadé tabarẹ́ ẹni tó fẹ́ kọ̀ wọlé ní ìṣẹ́jú péréte plus four four seven four six six six nine four nine one eight now ẹ jẹ́ wá wá padà sórí ọ̀rọ̀ títí dàrósà dàrósà áńgẹ́lì pàdánù <laughs> áńgẹ́lì fún wọn lẹ́gba áńgẹ́lì gé wọn lórí áńgẹ́lì kán wọn lọ́rùn áńgẹ́lì rá wọn lọ́rùn sínú pósí prime boy bóò ni dàrósà ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ náà bẹ́yìn náà tiẹ̀ rí according to news wọ́n ní ní alẹ́ ọjọ́ sóò yìí wọ́n ní prime boy ò tẹ̀lé ìpínlẹ̀ lọ́lẹ́ àti yusua bó ṣe máa ń lọ sílé ẹ bá wa kí pólíìsì Nigerian police kí bàbá mobadi lo ẹnájì tó ń lò fún Wunmi family kó fi drag dàrósà torí a gbọ́ wípé dàrósà ò lọ sí ilé Mohbad ní alẹ́ ọjọ́ sóò yẹn tí wọ́n kúrò ní Ìkòròdú where are you prime boy where are you that day that night of the show ní ìkòròdú wọn ní prime boy ò lọ every time ó dẹ̀ máa ń tẹ̀lé Mohbad lọlé nítorí ilé Mohbad ló máa ń sábà wá now wọn bá lọ show máa gbogbo máa ń lọlé ni but ní alẹ́ ọjọ́ tá à ń sọ yìí wọn ní eh, Darosa kò tẹ̀lé Mohbad lọ sílé o kì í ṣe prime boy o Darosa gangan tó jẹ́ ọmọ àbú tó jàbí kan ìyá Mohbad àbí ìyá wọn last born ya ìyá ìyá Mohbad ni o àbúrò ìyá Mohbad ló jẹ́ o brother ló jẹ́ o but òun làbí kán ìyá wọn òun làbí kán ìyá wọn tí ìyá àwọn Mohbad ni mò ń sọ yìí ibo ló lọ ní alẹ́ ọjọ́ show ṣé lóòótọ́ wọn na Mohbad Mohbad wound ní show ni Dàrósà ò tẹ̀lé àbúrò rẹ̀ délé pẹ̀lú egbò lọ́wọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ ibo ni dàrósà wà ní alẹ́ ọjọ́ náà ẹ bá mi mú dàrósà síta ẹ bá mi gbé tìràbáyé kò ní yẹ kò ní yẹ ẹran ẹ kò ní yẹ gbogbo àwọn ìdílé rẹ bẹ́ẹ̀ ni mọ́ bínú mm, bínú kò ní yẹ kò ní dáa fún ẹ ibikíbi tó bá wẹ̀ wù jáde ibo ló lọ ní alẹ́ ọjọ́ ṣò yẹn kò lọ sílé kò tẹ̀lé wọn lọ sílé kì í ṣe lé ló wà dàrósà ò lọlé ní alẹ́ ọjọ́ tí Mohbad lọ sí ní Ìkòròdú ìgbà tí wọ́n parí níbẹ̀ yẹn kò tẹ̀lé wọn lọ sílé ibo ló lọ ẹ bá wa bí even ní ọjọ́ kò dẹ̀ padà wá sí ilé gbọ́nà bó ṣe kúrò níṣó yẹn kò tún wá sí ilé yẹn o hmm, dàrósà ò wá ilé níjọ́ náà bó ṣe kúrò níṣó ṣe bó bá tẹ̀ wá ní pé bóyá ó ṣeré lọ bóyá ó lọ bìkan ó yẹ kó darí lé ni kò darí sí ilé níjọ́ tí mò sọ yìí kò sí nílé kò darí sí ilé kò dẹ̀ dé ibẹ̀ yẹn ní ọjọ́ kejì ìgbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ ni Wùmí tó pè é according to bí wùmí náà tún ṣe sọ tiẹ̀ pé ṣe ló ń pè é pé kó máa bọ̀ láti ibi show yẹn kò wálé ẹ má gbàgbé pé wọ́n sọ wípé kí dàrúsà náà lọ gbowó ṣé kìí ṣe pé dàrúsà lọ wìdúwó torí àdúrà inú mọ́tò ló àdúrà kan ló lọ gbowó dàrúsà náà ní kó lọ gbowó ní pa dàrúsà lọ gbowó ṣé kìí ṣe pé ó ti rí owó tó pọ̀ nínú àkáǹtì Mohbad ṣé kìí ṣe pé owó tó pọ̀ yẹn ti fẹ́ jùmọ̀ nínú àkáǹtì Mohbad ọmọ yẹn dẹ̀ trust yẹn ló ṣe fún ẹ ní káàdì ló ṣe fún ẹ ní ATM ẹ pé kẹ́ ẹ lọ withdraw owó kẹ́ ẹ fi fáwọn yẹn ṣé kìí ṣe pé dàrósà adẹ̀gbọ́ pé dàrósà jẹ Mohbad náà lówó tí ò dá padà fún ṣé kìí ṣe pé dàrósà ó ti rí hmm? ṣé kìí ṣe pé ó rí owó ńlá nínú ATM Mohbad nínú àkáǹtì ẹ tó wà wò pé tóun bá ṣe nǹkan báyìí fọmọ ẹ kóun gbé owó yẹn bẹ́ẹ̀ ṣé kìí ṣe pé owó yẹn ni ẹ mọ́ gbàgbé pé kò lè free bíi ti Mohbad ó náà ń kọrin ọbọ̀ tó ń rìn odò orin àwọn Sunday orin àwọn ọmọ ilé jẹ́lósinmi ló máa ń kọ bíi bíi tinku tinku little star I will wonder what you are up above the world so high like a diamond in the sky like a diamond in the sky ebi e, e, orin tó máa ń kọnu kò lóhùn orin àwọn orin one two three ló ń kọ àwọn ọmọ orin àwọn ọmọ orin jẹ́lósinmi hmm. àwọn ọmọ jẹ́lósinmi lórí rẹ̀ kò dùn kò lógo gbogbo ọjọ́ ń kọrin bọ̀ ni ṣùgbọ́n Mohbad ló blow láàrin wọn òun jò ń lọ ni hmm. ògójògó lọ wọn wá ń jẹ́ lọ́sìn ṣé kì í ṣe pé dàrú sáàbọ̀ mọ̀ torí owó tó rí nínú àkáǹtì Mohbad ló ṣe ránṣẹ́ ẹkú fún ọmọ yẹn ló ṣe lọ pílánì pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ torí Wùmí fúnra rẹ̀ Wùmí fúnra rẹ̀ ṣé kì í ṣe torí ẹ̀ ló ìbò lẹ́ọ̀lẹ́ lálẹ́ ọjọ́ náà torí ọ̀rọ̀ Mohbad ṣe set up ìṣe plan work ẹ ti plan ẹ̀ sílẹ̀ ìyá Wùmí náà kúrò lé ó travel lọ́jọ́ thursday bàbá Bùnmi bàbá Mohbad àti ìyá Mohbad kúrò ń bẹ̀ ní saturday bella ò sí nílé gbogbo wọn ṣe sí nílé lifestyle náà kúrò ń bẹ̀ lọ́jọ́ monday ṣèyí ò sí níbẹ̀ ní gbogbo ìgbà yẹn kò tẹ̀lé lọ sí show wọ́n ti plan lẹ́ẹ̀dọ́mọ́ wọ́n ti plan lẹ́ẹ̀dẹ́ ó wá kú tán wọ́n wá náà ń pẹ́ everybody dàrósà náà ò tún sí nínú ilé níjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ òun náà tún sí níbẹ̀ òun náà sí nílé kí ló dé tí dàrúsà ò sí mẹ́ta ẹ̀ pórí fóònù náà ti ń pe dàrúsà pé nǹkan ṣe Mohbad kó máa sáré bọ̀ lé o kó máa bọ̀ lé nǹkan ṣe Mohbad o tó fi ń sáré bọ̀ wá sílé ibo ni dàrúsà wa dàrúsà ìsìn máa lè hàn malias ni mi ní ṣòrẹ lórí elébọ mo máa ṣòrẹ létà malias ni òun àti òun àti òun àti náírà bẹ́ẹ̀ ni darosa ẹsẹ malians fact ni èmi ò parọ́ fún yín ẹ jẹ́ kí n fi kinní hàn yín kódà kóhun àti Mohbad gan jọ wà kan jọ wà jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí n sáré fi fídíò yìí hàn yín mo fẹ́ fi dàrósà hàn yín dàrósà is malian manara malian sì ni dàrósà torí wọn dàrósà is a malian malian ni malian malian malian malian malian hmm, malian sì ni mo fẹ́ fi hàn yín mo fẹ́ fi dàrú dàrú hàn yín. Ebe bá mi wo gbọ́ hmm. orin olórí burúkú tó ń kọ orin rí odò orin olórí burúkú rí odò orin òfò ló ń kọ orin rí mo fẹ́ kẹ́ ẹ rójú ẹni tó ń pè ní dàrú ẹni tí wọ́n ń pè ni dàrú le won ẹni tó ń jẹ́ ẹni tó ń pè ní dàrú sáni o. this is darusa oní nkọrin bọ̀ kò lóhùn orin kò lóhùn orin gbogbo ọ̀nà sáńlé orin tó ń kọnu ń fẹ́ plé rẹ̀ ni darusa le wo wò yìí o ẹ orin wèrè tó ń kọ rèé ònà orin òṣì tó ń kọnu kò orin rárá this is darusa now darusa gangan nu ojú ẹ̀ ní darusa ni this is darusa ẹni tó kán Mohbad lọ́rùn ni fídíò yìí 2022 twenty two ló pòsè ní january 21, january 21, 2022. twenty twenty two inú ilé Naira Marley gbogbo wà bọ̀ fídíò yìí before kan káwọn ndla torí february twenty four làwọn ndla lọ sínú ilé Naira Marley so inú fídíò yìí january 21, one ni darosa post fídíò yìí fèsì darosa ni fèsì darosa nìyẹn tẹ bá wo fèsì ẹ nìyẹn tán bá ń wá olórí burúkú olórí burúkú somebody dàrósà ló ń jẹ́ bẹ́ẹ̀ ojú dàrósà nù now mo wá fẹ́ fún yín ní fídíò tí mo fẹ́ fún yín kí n sọ fún yín pé dàrósà torí ó yẹ kí àwọn jeans lover ó yẹ kí wọ́n blọ́ọ̀gì this is dàrósà orí péèjì dàrósà lélẹ̀ ó post fídíò ní five february twenty twenty one ló post lélẹ̀ this is dàrósà pẹ̀lú rẹ̀ kò sí Mohbad níbẹ̀ o dàrósà ni wake up to this presidential mo fẹ́ kẹ́ ẹ rí tọ́pìkì tó kọ sí orí kinní yẹn because mo sọ fún yín pé darosa is a malian darosa is a malian now mo fẹ́ kẹ́ torí tí dàrósọ̀ bá kì í ṣe maliansi tí dàrósọ̀ bá kì í ṣe kì í bá ṣe maliansi kò yẹ kó pe Naira Marley ní president kò yẹ kó pe Naira Marley ní president dàrósà lẹ́wọ̀ yẹ bó ṣe kákò lẹ́gbẹ̀rẹ́ lẹ́wọ̀ yìí Naira Marley sà lẹ́wọ̀ yẹn ṣebí Naira Marley ni president wọn ni òní president wọn this is Naira Marley this is Naira Marley òní this is prime this is eh, òní tẹ̀bọ̀n lélẹ̀ dàrúsà twenty twenty one nìyẹn now ó wá kọ president sí ńlẹ́wọ̀ title ni president ló kọ sẹ́ni báyìí ó ní wake up to this presidential thing sẹ́ni presidential doing presidential doing ó nìyẹn president adùn ẹ eh, president wọn nà ṣebí naira marley ni n ló ń bá post orin bí kí ni naira marley so ni mo fi sọ fún yín pé ìgbà tí prime boy ń dìlítì fídíò naira marley kò lórí péjì ẹ ṣùgbọ́n tẹ̀yìn kan ní rárárárá ẹ eh, prime boy ṣe sọ́kìnní kan ara wọn ni igbá ni àwo ni wẹ́ èmi ò kúkú bá yín jiyàn para rẹ̀ ni àwọn orin wèrè tó ń pẹ́ jẹ́ kí n ra yín díẹ̀ jẹ́ fún yẹn ẹ mọ̀ pé orin àwọn ọmọ ní kí n pẹ̀lẹ́ ẹ̀. sorinu nu orin kọ́ nóbì orin orin tí ó dùn orin rí o ta sánsán ẹ̀dàrósà nìyẹn tán bá ni wá olórí burúkú mọ́ sàǹfààní agbénisá agbénitràbáyé alákòóbé èèyàn ọlọ́mọdé àrí atánni ní sùúrù ọlọ́mọdé àrí sórin nu ó ta ni ó bùlò rẹ pẹ̀lú orin wèrè tó ó dùn mí ó dùn mí ni orin tí ò ní inspiration kò ní ìmísí inú orin tí ò jáwó olórí burúkú mọ́ sàǹfààní ó tún kọ́ ọrùn àbúrò rẹ̀ sínú pósí so ẹbí dàrósà bó ló wà ní alẹ́ ọjọ́ náà kí ni rísì tí dàrósà ṣe ṣe tó ṣe announce Mohbad Mohbad death tí Mohbad ò dẹ̀ tí kí ló tó announce ẹ̀ ọmọ tó sì mí tó sáré announce death kí ló ṣẹlẹ̀ kí ló ti wá kí lẹ gún Mohbad kí lẹ fi ṣe kí lẹ fi ṣe ìmọ́lẹ̀ talẹ̀ tó rán yín níṣẹ́ ṣùgbọ́n lọ́pọ̀ òṣìṣẹ́ ó tún wá ra kó sí prime boy tá à ń sọ yìí òun náà ló ní pé ah sorry eh, mo tún ní prime boy darosa tá à ń sọ nípa rẹ̀ yìí darosa yìí òun ló ra òun ló gbé iyọ̀ sí ló ní kán mọ́ gbé Mohbad bọ̀ lé o mọ̀ bóyá ọmọ òjì iyọ̀ tẹ́ ẹ gbé sí láyà gan spiritual things bóyá ọmọ yẹn gò bá jí padà ọmọ tó mí tó yẹ pé gbogbo yín lẹ rí bó ṣe ń mí ọmọ yìí ò tí ì kú ọmọ yìí ò dẹ̀ tí ì kú nínú mọ́tò kò dákẹ́ ẹ wá ní kán máa gbé lọlé torí pé bó ṣe ń mí yẹn bó ṣe ń mí yẹn lẹ gbé délé bẹ́ẹ̀ ṣe gbé ìyọ̀sọ́ ọmọ láyà lọ́mọ wàá kanlẹ̀ mímọ́ rárá ẹ̀yin lẹ gbé yọ̀sí láyà ẹ sáré fi òwú di ní tí ọmọ yẹn mí díẹ̀ díẹ̀ dàrú sà Mohbad mí díẹ̀ díẹ̀ nígbà tí ẹ gbé ìmọ́lẹ̀ mí dàrú sà ìmọ́lẹ̀ mi kò tí kúkẹ́ tó gbé yọ̀ sí láyà gbogbo wa la rí nínú mọ́tò gbogbo wa la fojú wa rí nínú mọ́tò nígbà tí ìmọ́lẹ̀ mi ẹ wá nìkan gbé lọlé ẹ wá tọ̀nà ọmọ báàkì sílé bóyá ìgbà tẹ́ gbé kú lọ hospital yẹn gan nìyẹn táwọn ti rò pé ó ti kú ọmọ bá jí padà tó rẹ ló máa ń dákú bóyá ó dákú lẹ fi gbé débẹ̀ náà fi ló ti kú kẹ́ máa gbé lọlé ńgbà hospital Nàìjíríà ó wà useless it's a plan work lọ bá gbọ́mọ padà sílé inú mọ́tò gbà tẹ́ ẹ lọlé lọmọ ń mí kì í ṣègbà tẹ́ ẹ lọ torórí ọ̀kadà lẹ́lẹ́ fi gbé lọlé lẹ́lẹ́ fi gbé dọ́sítà ìgbà tẹ́ ẹ ń bọ̀ inú mọ́tò nìyẹn tọmọ yẹn ń mí fúkefúke ẹ wá gbé ọmọ yẹn délé pé báwo ló ṣe mí yìí ẹ mímí rẹ̀ instead tó yẹ kán fi fún ní oxygen oxygen ló yẹ kán fi support mímí Mohbad kí mímí ẹ lè lọ gara ìwọ tó wá fi òwú dì í mú ẹ ẹ fi dí i létí ẹ fi dí i lẹ́nu ẹ wá gbé yọ̀sí láyà kó mọ̀ bà mí mọ́ apààyàn ni dàrósà apààyàn ni dàrósà apààyàn ni gbogbo ẹ̀yin tẹ̀wá bẹ́ẹ̀ ẹ̀ ní sóríire apààyàn ni gbogbo yín wùmí ibo ló wà ìmọ́lẹ̀ mi kẹ́ ẹ tó gbé padà sílé ìgbà tẹ́ ẹ gbé dé ilé padà ẹ sáré lọ fi òwú di nímú kó mọ́ bà mí mọ́ ẹ wá ní kò mí kó mọ́ bà mí mọ́ lẹ́yìn sáré lọ fi òwú di nímú ẹ sáré lọ fi òwú di nímú kó mọ̀ bá mi mọ́ ni ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù kúnlé àbíyamẹ́ ẹ̀ bẹ̀rù ọlọ́run dẹ̀gbẹ́ kọlù ẹ̀yọ̀ kan bọ̀tẹ́ sọ̀rọ̀ yín níṣẹ́jú méjì péré ló bá ti pé two minutes mo máa jáde two minutes. lọ́ni ọmọlógún ẹ kú iṣẹ́ ló à ń ṣe inú iṣẹ́ tẹ̀yìn náà darusha tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ló jẹ́ kí n pè wọlé ó ṣe post ń sin ni ó lóun need like two hundred and fifty speakers kan bọ́ síta fóun oníṣẹ́ wine òun ni ó tẹ̀ post ẹ̀yin náà lè jẹ́kẹ̀ mo ti rẹ́rìn pàjọ mo ṣe ní ìpè yín all right bye ẹ máa yáṣẹ́. you because mo rí wípé iṣẹ́ ti kanwọ́ ni ọwọ́ ti kanwọ́ kó ló fẹ́ ṣe ọwọ́ ti kanwọ́ náà bàbá Mohbad náà dẹ̀ ń gbádùn kò ebi bàbá Mohbad ló yẹ kó drag ẹ̀ kò sún anything nípa rẹ̀ nípa pé ọkàn lọ́rùn ọmọ two thousand and twenty-one eh, January twenty twenty January two twenty twenty ni wọ́n sign wọ́n sign Mohbad wọ́n sign Mohbad sí maliansi Mohbad ti ń kọrin before kó tó délé rẹ̀ lẹ́la mali gbogbo 2019 ìmọ́lẹ̀ ti ń kọrin gbogbo orin tó kọ fún Wùmí tó kọ sí Wùmí before ni before kó tó dénú lé kó tó dénú Naira Marley ni Wùmí ti wà ní maliansi Wùmí wà nínú ilé Naira Marley before her màá fún ẹ ní proof Wùmí ti wà nínú ilé Naira Marley before rẹ̀ before rẹ̀ ó ti wà lẹ́kí ó lè mọ̀sẹ̀ nínú ilé Naira Marley gangan but ó ti ń gbé lẹ́kí ó ti wà lẹ́kí kó tó wà nínú ilé Naira Marley jẹ́ fún ẹ láwọn sample I am not be there yet but I am closer than I was yesterday thank you God for bringing this far nìsín gbà tí slap tá à ń sorin ó sì kọ́. kí wọ́n fún yín níbi tí ó ti bá wù mí fà gangan ní August eleven 2019. thousand and nineteen ìmọ́lẹ̀ gbé orin kan jáde ó kọ ní my voice has been so hard ẹ mọ̀ gbọ́ my voice has eh, ó ní my voice has been so bad for days now ṣe ni pé ó ní ìtumọ̀ o tọ́pìkì tó kọ sórí orin yẹn nìyẹn o ní august eleven two thousand and nineteen august eleven two thousand and nineteen ìmọ́lẹ̀ gbé orin yìí jáde kó tó dé náírà hòtẹ́ẹ̀lì ló máa ń sùn gbọ́nà kó tó dé náírà lórin yìí ó wá ní my voice was ó ní my voice has, has been has been so bad for days now but I just have to jump on this beat for the love nǹkan bẹ for the love nǹkan bẹ bó ṣe bó ṣe kọ́ síbẹ̀ nìyẹn not me now mo fẹ́ kó kọ́kọ́ bá mi wo topic yẹn kí n tó wá fún ẹ lórin this is the topic mo fẹ́ kó wò topic náà lẹ́ ń wò yìí ṣe rí nǹkan tó kọ síbí ó ní my voice my voice has been so hard has been so bad for days now but I just have to jump on this beat for the for the love nǹkan bẹ́ẹ̀ for the love nǹkan bẹ́ẹ̀ talent tó bá wí níbẹ̀ yẹn now kí n tó wá play orin yẹn fún yín mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ bá mi wo comment tó wà ní abí orin yẹn Thank you so much as you are joining. Love and like and share. Yes, they have been broken before. They have been fighting before. But why Baba Mohbad allow his son to marry wumi and taking wumi out everywhere? Now, mo fẹ́ kẹ́ wo àwọn àwọn tọ́pìkì kan ní abẹ́ kọ́mẹ́ǹtì yẹn tí àwọn èèyàn kọ. Hmm, mo ń bọ̀ o èèyàn kan kọ tọ́pìkì kan tí tó fọ́nì sí mi ní abẹ́ kọ́mẹ́ǹtì yẹn wípé <laughs> we no fit ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ ẹ bá mi wo àwọn tọ́pìkì àwọn kọ́mẹ́ǹtì tó wà bẹ́ẹ̀ lábẹ́ fídíò tí di post ní ọjọ́ náà tẹ́ ẹ bá wò dáadáa ẹ jẹ́ kí n tanná ah no mo jẹ́ kí n tanná ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n láìtì ìrìn torí ojú mi mi kì í fẹ́ láìtì iná yẹn bọ̀ máa lò rẹ̀ létà tẹ́ ẹ bá wò dáadáa ẹ wo ẹ jẹ́ ká jọ kọ́kọ́ ka kọ́mẹ́ǹtì tó wà ní abẹ́ ẹ máa rí o nothing spoil idope ṣẹ́gbọ́ ìmọ̀ọ́lẹ̀ òní ẹlẹ́yìn ní ó ní send me your last song na oh, ok olúwa ní you see his song then download ok download eléwa ní ẹ máa wo tẹ́lẹ̀ ẹ̀kọ́ mọ́ bọ̀ mo fẹ́ ká ẹ wo ṣé ẹ rí nǹkan tẹ́lẹ̀ ẹ̀kọ́ síbi bẹ́ẹ̀ ó ní <laughs> ìmọ̀lẹ̀ eléwa ní we no fit marry sakusaku girls we no fit ó ti ń pe ọmọ yẹn lọ́mọ sakusaku ti pẹ́ we no fit marry sakusaku girl ṣe rí nǹkan tó kọ we no fit sakusaku girl àwọn ò fit láti marry sakusaku girl ònu o bó ṣe kọ́ síbẹ̀ nìyẹn o àwọn àwọn àwọn àwọn nǹkan tó kọ sí abẹ́ àwọn tó tọ́pìkì yẹn now mo fẹ́ kẹ́ ẹ bá mi wo orin yẹn ẹ jẹ́ kí n play orin yẹn mo fẹ́ play orin yẹn díẹ̀ i'm very sure pé ẹ ti listen sí orin tí ìmọ̀lẹ̀ kọ ìyẹn ọmọ bọ̀ ọmọ bẹ òní láti two thousand nineteen ló ti wà pẹ̀lú ìmọ́lẹ̀ wọ́n dẹ̀ sọ pé ìmọ́lẹ̀ ní skin skin kó lórí ṣebí Mohbad ní ìmọ́lẹ̀ ní nà ìmọ́lẹ̀ ní ẹ sáà two thousand and nineteen ńlẹ́wọ̀ yìí on the sixth november two thousand and nineteen ṣebí ọmọ bọ̀tánì wọ́n dẹ̀ ní Mohbad ní skánskán lórí ọmọ bẹ̀tọ̀ ò bọ́ta kó dín náà kò ní rárá ọmọ tí mo ti mọ̀ ti pẹ́ bó ló ti ní skúskì lórí ara ò kò ní nǹkan kan lórí ah, ọmọ tá a jíjọ́ ṣe kódà eléyìí tó pera rẹ̀ ní sílátà tó ọ́gìlì bí tó ọ́gìlì yẹn wọ́n ti mọra wọn ni wọ́n ti pàdé ara wọn ní ìkòròdú la wà ní august 8 august 8 eh, eight august two thousand and nineteen òun àti sílátà lẹ́wọ̀n ò ní sẹ́ríkọ́rọ̀ ọjọ́ ti pẹ́ gan now wọ́n wá perú ọmọ yẹn ló ní skánskán lórí tí kankan nínú wọn ò lè sọ wípé kódà eléyìí tí wọ́n pè ní kí náà ń porúkọ rẹ̀ òní tí wọ́n pè ní pokoli two thousand and nineteen náà nìyẹn ò lẹ́wọ̀n fọ́tò wọn ni twenty nineteen pokoli lẹ́wọ̀n kí wàá ló ṣẹlẹ̀ tí wọ́n lè sọ wípé ọmọ tá à ń sọ nípa rẹ̀ kí wọ́n tiẹ̀ bá dínà ẹ̀ pé rárá o kò ní skánsán lórí now ẹ jẹ́ ká jọ gbọ́ freestyle àwọn àyàn rèé àyàn ló ti wà pẹ̀lú láti two thousand and nineteen yìí àyà gbogbo wọn ni wáì tí wọ́n wá sọ pé ọmọ yẹn ní skánsán lórí tó yìí ó mọ wùmí mọ for long àyà jẹ oní alátẹnujẹ ni àyà ó ti mọ wùmí tipẹ́ tó dẹ̀ mọ̀ pọ́n máa ń jà gidi gan ìjà máa ń wà láàrin wọn àti wùmí yes ó ti mọ̀ wọ́n tipẹ́ kódà kí Mohbad tó dénú ilé Naira Marley ló tó gbà fún now ẹ jẹ́ ká wá lọ síwájú sí i kí n fi orin ẹlẹ́ẹ̀kejì wọ̀nyí ó ti hákọ̀fù ẹ̀ pé pópó ni Mr B ọmọ ológun mm, ó ti rò pé pópó ni mo fẹ́ fi àwọn tọ́pìkì orin kan tó fún mi níbí báyìí ó fún mi láwọn tọ́pìkì orin kan <laughs> tó dàbí pé ó fẹ́ ṣe díẹ̀ orin ò da orin tó bá dẹ̀. bí ó ní wọ́n fi pósẹ̀ ara mọ́tò yìí irun tó ṣe lérí nì nígbà náà kò tí ì ṣe dáadáa nígbà náà Balenciaga ń lẹ́wọ̀ yìí Mohbad lẹ́wọ̀ yìí pẹ̀lú aṣọ yẹn nígbà yẹn pẹ̀lú aṣọ yìí òun náà ló fi ya fọ́tò pẹ̀lú Wùmí ẹ lọ wo aṣọ yẹn dáadáa so twenty nineteen ni eléyìí tó ń sọ wípé wọ́n ti ń fẹ́ra wọn láti bíi ten years ago tí ẹ̀gbọ́n rẹ̀ tí ò dẹ̀ lójú tì Karimo ò lójú tì pábúrò rẹ̀ ti ń gba pọ́nrán láti bíi ten years ago ah ó yẹ kán gba ojú ẹ̀ nìṣá ọmọ ẹ̀ ó ti ń gba nǹkan ara láti bíi ten years ago ti ń ta bọ́ orin tí mo fẹ́ fi wọ̀nyí o. tutù pa àsìkálẹ̀ tutù pa àsókè òfófó iná ni bọ́ olófòófó yẹra tẹni fẹ́ sọ̀rọ̀ wá wú olófòófó yẹra gẹ́ngẹ́n gẹ́ngẹ́n àtọ̀rọ̀ lọ́wọ́ nǹkan dundundun bí ó bá ṣe tó mọ ọba bá ṣe lè yá olófòófó bọ̀ ẹ ní sùúrù o mo fẹ́ fún yín lórin tí mo sọ pẹ̀lú tọ́pìkì kó má dàbí pé mo ń parọ́ mo fẹ́ kẹ́ ẹ rí tọ́pìkì tó kọ ibi tó ti kọrin lẹ́tà fún Wùmí tó ti sọ pé òun kọ lẹ́tà jáde sí. Si, obi tó ṣe title rẹ̀ ní obi mm, obi gbogbo twenty twenty seventeen gan ṣe bọ́ ọmọ náà rè ọmọ kékeré ni ọmọ wùmí náà ó rè fọ́tò rẹ̀ ló kéré ń bí báyìí ó kéré gan bí tó ya wọ́n bí ṣe bó ní gbogbo twenty seventeen yìí náà twenty seventeen fọ́tò twenty seventeen rẹ̀ kọ́ ni ó ní ó ní quickness in in my ẹ bọ́ in my DNA <laughs> cuteness in my DNA òun rèé ṣe bóun lélẹ̀ ẹ̀rí kó ṣe kéré gan-an ọmọ kékeré ni gbogbo julius náà seventy yẹn ọmọ tó rí pé ṣe nìyẹn hmm. àwa máa ń tọpinpin gan orí péjì Mohbad ni mo wà o kì í ṣe pé mò ń gbé information bí kan eléyìí tí mò ń gbé orí péjì ẹ̀ níwọ náà lè check ẹ̀ so that wàá lè ní evidence pé mi ò parọ́ tí mò ń kà fún now mo tún fẹ́ fi mí ìwọ̀n ẹni kó mọ́ dàbí eléyìí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pẹ̀lú tọ́pìkì tó kọ hmm, mo fẹ́ kí nǹkan kan tẹ́ ẹ kọ látàn kọ sábẹ́ ẹ̀ gangan ni mo ṣe fẹ́ play fídíò yẹn fún yín tó ní ọ̀tọ̀ ní nǹkan bẹ ọ̀tọ̀ tó ní ìyẹn tó ló há kọ́ fún bíi pópó ní òun Bon. Ah, ọlọ́fọ̀fọ̀ ló tálẹ̀. Gbọ́ ọ, eléyìí ó rólù lè, ẹjọ́ rólù. Now, ó rólù lọ́wọ́, ó ti rólù tán, tọ́lá àti ẹ̀mọ́. Mo ṣe eléyìí ni, eléyìí kọ́, orí eléyìí kọ́. Ìmọ̀lẹ́ ó ti ń jẹ́ ìmọ̀lẹ́ náà ti pẹ́. SARS, okay, not SARS, ìṣe ti SARS. Ẹ̀hẹ́ ó ti di transformer sí lẹ́kí <laughs> nígbà tó di march march third eh, thirty first two thousand and nineteen march thirty first two thousand and nineteen ó dẹ̀ ti wà in relationship pẹ̀lú Wùmí ó ti wà in relationship pẹ̀lú Wùmí now ariwo tó pa pẹ̀lú Wùmí ló fi kọ́kọ́ bọ́ta ní èyí tí mo kọ́ sóyìn lẹ́ẹ̀kan ẹ tún wo tọ́pìkì tó kọ síbi ó ní sorry disturbing you but I think we you we we have something for you <laughs> ó ti fún àwọn àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n jọ máa ń kọrin bú Wùmí láwọn ọ̀rẹ́ Mohbad gbogbo jọ máa ń kọrin àwọn tíìmù Mohbad gbà náà telling am am panic o oh, I don't I don't want these people to harm you they can harm themselves ó pàdé mi lójú oorun gan mo fún un nígbàjú olóyè ká máa ní lójú ayé ẹbí léèrè apàdé <laughs> àmì mo ti mo máa ń ná wá èyí tí mo ti ẹ̀rí lánàá mo fún un gbà títọ́ ló ní mo hàn fóònù <laughs> ó ní mo tan fóònù mo ti rá àṣírí o mo fọlọ́ tí mo ṣiṣẹ́ lẹ́rìí ọjọ́ tó máa kù ògún ní ògún lẹ́wẹ̀ mo lálàrí wù mí lánàá mo lálàrí mo fọlọ́run ìbàṣẹ lẹ́rìí mo lálàrí ní àná lóru mọ́jú èmi tó ń bá mi dráàgì mà ní pé mi tì mí hàn fóònù mo mà àti tó wà lórí fóònù tèmi náà ni mi ò tan fóònù ẹ mi ò mú fóònù ẹ náà mi ò tan fẹ́ẹ̀nì kí ni mo fẹ́ fóònù ẹ sí mi ì tan fóònù ẹ náà ó ní mo tan fóònù òun mo ní mi ì tan fóònù ó ní mo tan fóònù mo dẹ̀ ti rí bọ̀ lójú àlá mi mo rí fóònù ẹ bó ṣe dọ́wọ́ mi I don't know bí fóònù yẹn ṣe dọ́wọ́ mi mi mọ́ sẹ́wọ̀n pé tó máa sẹ́ndí méjì síyàn lórí WhatsApp ó máa kọ kéèyàn bá tì ká ó máa gbé bí green báyìí ó máa gbé kinní yẹn sójú but tó bá ti open ẹ̀ ó máa mark kò ní gbé kinní yẹn mọ́ gbà tí mi wá ti ka tí mo fẹ́ kà mo rí nínú ẹ̀ pé <laughs> ọwọ́ Wùmí ò mọ́ nínú tó ṣẹlẹ̀ ó ti wá apologize fún ìyá Mohbad dídùn chati yẹn ó ti apologize fún ìyá Mohbad ó ti bẹ ìyá Mohbad pé kó má bínú ìyá Mohbad dẹ̀ ti bẹ̀ ó dẹ̀ ti ó ti dáríjì pé ó lòun máa ṣe bí Mohbad fún pé mistake ni nǹkan tó ṣẹlẹ̀ mistake ló ti ṣẹlẹ̀ kì í ṣe pé àmọ́mọ́ ó ti bẹ̀ ìyá Mohbad ti accept ó dẹ̀ ti promise ẹ̀ èmi wá fún ní fóònù yẹn padà nígbà tí mo ti kà tán mi ì bí mo ṣe rí fóònù ẹ̀ gan hàn ọlọ́run gbọ́ mi ì bí mo ṣe hàn ẹ̀ mi ì bí mo ṣe rí fóònù ẹ̀ hàn mo kà kíní yẹn tán báyìí orí mi spark gbà ah, kò bá dẹ̀ jẹ́wọ́ kò bá dẹ̀ sọ fáwọn èèyàn pé mistake ni by mistakenly tàbí kó sọ wípé violent bóyá jọ ń jà lòun fi nǹkan defend ara wọn lójú ran mi ọlọ́run tó dá ayé àtọ̀run gbọ́ bí mo ṣe fi fóònù yẹn lé lọ́wọ́ nù yẹn mo wá sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé ọmọ yìí nǹkan báyìí ló ṣe bọ̀ mo rí kí tí amúbàdì wá ṣe báyìí ẹ́ o accept ẹni tó ṣe jàǹbá fọmọ ẹ ṣé o fẹ́ fọmọ lọ́mọ sọmọ ni bóyá ẹni yẹn wá sọ fún i don't know bí mo ṣe fi fóònù lé lọ́wọ́ wá tán fóònù yẹn ẹ̀rù bà pé fóònù yẹn wà lọ́wọ́ mi pé pé báwo ni fóònù mi ṣe dọ́wọ́ ọmọ báwo ni fóònù mi ṣe dọ́wọ́ ọmọ báwo ló ṣe dọ́wọ́ ó sáré tan fóònù yẹn bó ṣe tán báyìí ó wá ó bá mi dráàgì ni why tó fi hónú fóònù mi kí ló tó mo ní mi ò hónú fóònù ẹ̀ ta ló hónú fóònù ẹ̀ mo gbà mo lé mi ò dé mo ní sẹ́ mo mọ password rẹ ni èyí mọ password ó lọ hónú fóònù mi you hold my phone tó lọ́ọ̀kì aṣọ mi bẹ́ẹ̀ tó olórí burúkú ọmọ lọmọ sí olórí burúkú ọlọ́run níṣẹ́ olórí burúkú tó lọ́ọ̀kì aṣọ mọ́ mi lọ́rùn báyìí ọlọ́run tó dá ogún nìyí ogún nìyí ti máa parọ́ mo lálàá yẹn èmi ìfògùn búra o torí mo mọ̀ tán pé bẹ́ẹ̀ mo tẹ̀ fọlọ́run olódùmarè sẹ́lẹ̀rì mo fi ojú mi mo fi gbogbo ara mi mo fi tí máa jẹ́ nílé ayé mi tí ì bá lálàrí tí ò bá dírágì mọ́ mi lọ́wọ́ pé mo rà sírì mo fọlọ́run sẹ́lẹ̀rì ó ní bo mo ti rí talent tó fún mi ní fóònù yẹn kíní kan kíní kan báwo mo ṣe mọ password mo ní mi ò rí password rẹ mi ò mọ mi ò dé bẹ́ẹ̀ mi ò ṣe mi ò mọ tó ṣẹlẹ̀ ẹnu ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ mo ní ṣe bí fóònù mo mọ password rẹ ní mo wá rà àǹtí Fathia Balogun àǹtí Fathia Balogun látrẹ́sì tí mo ní àǹtí Fathia Balógun ló wá ń press náà wá ń sọ fún pé kó ní sùúrù àti ọkùnrin kan ọkùnrin yẹn Dubai lọ ẹnìyẹn wà mọ́ mojú ẹnìyẹn mi fẹ́ dárúkọ ẹnìyẹn Dubai ni kì í dẹ̀ sọ ọmọ Yorùbá Ìgbò ni ìyẹn ló tiẹ̀ ń yà wá fọ́tò tó ní pé kí gbogbo a máa ya fọ́tò ó ti wá ya fọ́tò báyìí tó rójú mi báyìí tó rí èmi wá gba fóònù ẹ̀ ibi tó ti ya fọ́tò ẹnìyẹn tó ti ya fọ́tò ẹnìyẹn ló ní kó ya fọ́tò bó ṣe wá ya fọ́tò yẹn báyìí ó wá fi fóònù ẹ̀ kò mọ̀ ó kò déédéé fi lé mi lọ́wọ́ ni mi I don't know ó dẹ̀ pé ẹnìkan ló fún ó fún lady kan ní fóònù yẹn ẹnì yẹn wá filé mi lọ́wọ́ yẹn lóun fẹ́ sáré òun náà fẹ́ ya fọ́tò òun ò wá mọ̀ pé ọwọ́ mi ni fóònù wà pé yẹn ti fi fóònù lé mi lọ́wọ́ bí ìyẹn ṣe wá lọ ya fọ́tò tó náà ya fọ́tò tiẹ̀ tó ń ṣe báyìí tó ń ṣe báyìí òun dẹ̀ ti kó òun ti lọ dúró kò mọ̀ pé wọ́n ìyẹn ti fi fóònù lémi lọ́wọ́ bó ti fi fóònù lémi lọ́wọ́ tí mo mọ̀ pé fóònù rẹ̀ ni mo bá sáré sí mi ìmọ̀ bí mi gan ṣe sí ọlọ́run tó dáa ní sáyé gbọ́ mi ìmọ̀ bí fóònù ṣe sí lọ́wọ́ mi mo kàn ibi ọ̀dà mẹ́sẹ̀jì ẹ̀ ni mo lọ straight mo bá bẹ̀rẹ̀ sí ní tẹ gbogbo ẹ̀ ni mo bá rí gbogbo information yìí ẹ́ mo lọ́wọ́ ọmọ ilé yé olódò wa ń díbọ́n gbàtí yẹn rárá fọ́tò tó mo bá báwo ni fóònù ṣe dánwó ọmọlógo báwo ni fóònù ṣe dánwó ọmọlógo ọmọlógo wá bí báwo ló ṣe gbé fóònù lé lọ́wọ́ mo ní sọ̀rọ̀ máa di ọmọ ọmọ ẹ̀fọ́ ló lọ kí aṣọ mi bọ̀ torí pé mo wá rí i pé ọmọ kékeré ló ṣẹ̀ṣẹ̀ bí mi ìfẹ́ nà àǹdẹ́ ọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni àwọn ojú dẹ̀ wà lára ẹ̀ má jẹ́ kí n nà torí mo fẹ́ gbá ojú ẹ̀ ní tẹ́lẹ̀ pé bó ṣe lọ́ọ̀kì aṣọ bó ṣe lọ́ọ̀kì aṣọ ọmọ mi lọ́rùn lọ́mọ ó fún mi ní ọ̀rùn bẹ́ẹ̀ ni ó ní mo tú fóònù sẹ́ẹ̀ mo ní àní ìtú fóònù ẹ̀ wo fóònù ẹ ṣé mo mú fóònù ẹ ni ṣé bí fóònù ẹ mo ó ní mo ti chẹ́kì mẹ́sẹ̀jì orí fóònù kí ló dé tí mo fi wo gbogbo mẹ́sẹ̀jì orí fóònù kí ni mo rí mo ní ìrí nǹkan kan ìrí nǹkan kan ẹ̀rọ àgbà mi àti fẹ́tíà ló wá dá sọ̀rọ̀ yẹn máàlì tó yà àwọn fọ́tò yẹn kàn wò báyìí ó gbójú tiẹ̀ ó tún yẹ lòmíì lọ tiẹ̀ ìyẹn wá ló kàn mí kémi náà ya fọ́tò kàn mí kí n ya fọ́tò tèmi bọ̀ tó ń bá mi dráàgì burúkú pé mo pé mo ti chẹ́kì mo ní mo ní àti fẹ́tíà wá ní wọ́n náà sí fóònù ẹ̀ sí fóònù ẹ̀ kó chẹ́kì ẹ̀ cheki fóònù yẹ kó o wò náà báwo sóò ní pásíwọ̀dù ẹni ọlọ́mọ ológo lẹ́ ń sọ mọ́mí ọmọ ológo lẹ́ ń fi wé ọmọ ológo ó mú fóònù dání ti dáràn báyìí ti dáràn ní kí lọ́ràn tó dá ó dẹ̀ jẹ́wọ́ ń tó ṣe tó dá ń fún mi pé ó dáràn ó dáràn n ò dédìí fóònù ẹ̀ ń mọ tó wà bẹ́ẹ̀ ó àfi tí n bá sọ tí mo rí lórí fóònù mo ní kankan àwọn ò rí nǹkan kan wọ ọmọbìnrin mo kọ́ fẹ́ fún ní ìgbà tí ni ṣùgbọ́n mo ọwọ́ mi ro mo kọ́ mo jẹ ẹnà mi ọmọ ìgbà lọ dákú sí mi lọ́wọ́ ọmọ ó ń fọmọ lọ́yàn lọ́wọ́ ọmọ yẹn sì kéré ọmọ tí ó ti pọ̀ ọdún kan jẹ́ fi ilẹ̀ ẹlẹ́tọ̀ àdẹ́ oppression wà lórí ẹ̀ <laughs> mo wá rò lọ́kàn rẹ̀ pé jẹ́ fi ẹlẹ́tì bá mo ní orí ẹ̀ yọ màá lù ẹ́ o màá ná ẹ́ o ó lẹ́nu mi mo wá rí ìyá Mohbad ìyá Mohbad kàn fọwọ́ lẹ́ran lówó mo ní ìbọ̀tẹ̀ yìí màmá kí ló dé tẹ̀yìn náà rí bá ẹ̀ dá ṣá mo fún ya Mohbad mo fọ ọlọ́ọ̀ṣẹ́ lẹ́rìn mo fún un jẹ lójú oorun ìyá Mohbad ló wá ní kí n jọ kí n filẹ̀ ẹ jọ ẹ filẹ̀ ẹ ní sùúrù mo ní abẹ́ máa rí ìyá dídìrì kí n tó filẹ̀ mo ní gbèsè mo débi náà mọ tí mo rí mi ò dé di fóònù ó dẹ̀ ń pariwo mo ní ṣe bí fóònù ẹ ṣé kò sí ṣé fóònù ẹ ò nọ́ọ̀kì ó ní ẹnọ́kì ló wà dẹ̀ báwo mo ṣe wá mọ password sí mi àti ẹjọ́ ń gbélé ni ó ní ha mọ́ mi ẹ̀dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ọmọ ológo ẹ̀dẹ̀ mọ́ ọmọ ológo ọmọ ológo ojúrógo lónìí mo ní ọ̀rọ̀ ògo ibẹ̀ mo ti ta jísáyé ńgbà mo fẹ́ tọ̀ títọ̀ ni àbí kọ́ burúkú kan lẹ́ fi ń disturb mi táwọn kan kọ́ mi táwọn jẹ́ ń parí ẹ̀ bóyá mo ti ẹ̀ ná bóyá àti ẹ̀ padà ná mọ́ mi ti ẹ̀ mọ̀ pọ̀ mo sáà pé mi ìfọwọ́ kan mo wò mo wá jísáyé mo ní fóònù kí ni mo báwo gan mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé báwo mo ṣe mọ pásíwọ̀dù ẹ̀ ọlọ́ngbọ́n mo ní báwo mo ṣe mọ pásíwọ̀dù fóònù ẹ̀ mo fi mo fọjọ́ tó máa kú èmi nìkan nínú sàárè tí màá jíyìn fún ọlọ́run mo fi ṣẹlẹ́rìí èmi ò kí pọ ọlọ́run lórí asán o mi pọ ọlọ́run lórí asán á sì hàn mí bí ìgbà tá a bá wòran tá a bá ń ríran ni ni mo ṣe rí fóònù ẹ̀ tí mo rí gbogbo mẹ́sẹ̀jì chat àti bó ṣe ń bẹ̀yà Mohbad mo wá wò pé ah, ah. mo wá báwo mo ṣe mọ pásíwọ̀dù fóònù ẹ̀ tí mo tiẹ̀ fi họ́ọ̀nù ẹ̀ gan ìbò kásìmí gò mọ bí mo ṣe hàn fóònù ẹ̀ bí mo ṣe mọ páṣíwọ̀dù tí mo hàn ẹ̀mí mọ́ náà wọ́n fún mi ní aṣọ lọ́rùn mo wúkọ̀ mi tí mo tún wúkọ́ tẹ́lẹ̀ mo ṣe aṣáyé lọ rè gbómi lé náà mo wúkọ́ jájú ayé ni mo ṣe aṣáyé lọ rè gbómi lé náà mo sáré mu mi náà lórí nǹkan tá à ń bá lọ gbé wa dáadáa ẹni báyìí olóṣó come by your hobby hello baby ṣe ti rí tó kọ síbí Hello, baby. It's been a while. I heard from you. Hope all is give oh, all is going well with you. Hey, Owani, I miss you. Wish you can open my open my letter. Say, well, hope you can open my heart. Sorry, my heart, and see how how much you mean to me. My oh, ẹ máa wo ohun tó kọ sí bíbẹ̀ o, mo tún ẹ má bínú torí ojú mi ó dàbí pé gbogbo àjọ ń kan tó kọ sí bíbà ẹ jẹ́ ká àjọ gbé e súnmọ́ bẹ́ẹ̀ torí ẹ̀yìn tó mú èbò dáadáa ẹ máa straight ẹni tó kọ ìmọ́lẹ̀ ló kọ yo. o ó ní olóso come buy your hobby ó ní hello baby it's been a while i heard from you hope all is going well with you actually ó ní actually writing this letter to express my feelings ahead. ah okay express how i feel I miss you. With you, wish you and okay, wish you you can uh, like write your mind dark. Pọ̀ ṣùgbọ́n what you wà lójú kìíní èmi ò rí náà dáadáa. Èmi ò rí náà dáadáa mi ò dẹ̀ lo I wish you can open my heart and see how much you mean to me. My kìíní kan my hand off I'm kí ló kọ́ bí wanting this to you kìíní kan kìíní kan ó kọ ilé mi ò mọ lẹ́tà tó kọ tó rí tínrín tínrín ti ọjọ́ sunday gan ni. ok inú hotel ni inú hotel ni mohbad ti ń kọ lẹ́tà yẹn. bẹ́ẹ̀ni that is hotel room ló wà nbẹ yẹn. yà ń ló ń gbé ó sọ náà ilé hòtẹ́ẹ̀lì ló máa ń gbé wọ́n wá bí lórí nínú interview. kíni èmi mo send kíni yẹn sí yẹn yes now bẹ́ẹ̀ni èmi mo send interview yẹn sí yẹn èmi mo send sí ṣe bí. nígbà tẹ́ sọ̀rọ̀ nípa prime boy nígbà yẹn tí mo fi ń bá yín jiyàn lórí prime boy. ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi kàrí ìlú bẹ́ẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ kó súnmọ́ mi. Kàrímọ́ kàrí elúbe Kàrímọ́ ṣebí Kàrímọ́ sọ pé Mohbad ló tẹ̀lé lọ sí Lẹ́kì à ń sọ pé ọmọ yìí ti wà ní Lẹ́kì ọmọ tó fẹ́ kóhun ti wà níta from age ten plus wọ́n wá ló lọ yunifásitì kò ṣe sọ ṣé school ló sẹ̀ndì ẹ̀ sí two thousand and nineteen how old ni how old ni ni Wùnmí ní two thousand and nineteen. Wumi should be how old in 2019? 2019 is about four years, five, four, five years. So 2019, Wumi should be like 19 uh, or 18. Ló ti wà nílé Malians. Kò lọ, ó dẹ̀ ló lọ yunifásitì. Ẹ bóyá ní Malian yunifásitì ló lọ. Malian yunifásitì ló máa lọ. Ṣebí ká ṣebí Kàrímọ́ sọ fún wa pé Mohbad ló tẹ̀lé lọ. Tó bá jẹ́ Mohbad ló tẹ̀lé lọ, Mohbad ṣe ń sọ fún pé ò wálé mọ́. Mohbad ṣe ń sọ fún pé ò wálé mọ́ ó ti di olóṣó ó ti di oṣù lóṣó ó ń pín transformer káàkiri ní lájà àbí ní lẹ́kí ní lẹ́kí transformer káàkiri ẹ bá ń pe Kàrímọ́ ẹni kó súnmọ́ kó súnmọ́ wa ń bí tani ọmọ ológun ní mẹ́sẹ̀gì fún wa ní lẹ́tà fún tó fẹ́ kà á post ẹ̀ sí ẹ máa bá ṣe níṣó àtúntò God ah. bless you you're doing well my friend. lélẹ̀ gbẹnu tán kẹ́ ẹ̀ ọlọ́run gbọ́. gbẹnu táwọn. <laughs> orin burúkú láìsè kọ̀lìtì àtàyí láìsè kọ̀lìtì àti láìsè <laughs> pàṣọ pàṣọ àti Saheed Òṣùpá ọmọ yẹn ẹnu ẹnu ẹ pọ̀ ọmọ yẹn lẹ́nu kú ó lẹ́nu. ó bá dídé nífẹ̀ẹ́ ni o ìfẹ́ yẹn pọ̀ ìmọ́lẹ̀ nífẹ̀ẹ́ gan-an ah, kémi náà dẹ̀ rẹni tó máa nífẹ̀ẹ́ mi bíi eléyìí kí ló ní tó máa flọ́ọ̀pù mi báyìí ẹ dákun. nǹkan tí mi ṣe yín dà sí. ẹ tẹ́wọ́ ẹ ló wú mà ẹ ló mà. ẹ ló ẹ fẹ́ mà. ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ sábà sí ọ̀rọ̀ kọ́là tọ̀rọ̀ kọ́ọ̀tọ̀ sí ni olóṣó yunifásitì ló lọ. ó kọ olóṣó yunifásitì olóṣó yunifásitì ló lọ àwọn tiẹ̀ wọ́n máa lọ dìlítì gbogbo kinní yẹn lórí péèjì Mohbad. wọ́n lè dìlítì torí péèjì yóò ṣeéṣe kó yẹ pé Mohbad gò ló mọ́ eo ọ̀rọ̀ yìí pọ̀ ó ti ó ti already wà ń tà because àwa ti already gbé jáde tipẹ́ ó ti wà lórí tiktok àwọn èèyàn ti download ẹ̀ wọ́n ti fi sí everywhere so ohun tí wọ́n kọ sí lábẹ́njọ́ yẹn ni pé ó tún ti break your heart ẹ̀ wọ́n wá kọ síbẹ̀ pé she break your heart again <laughs> ẹ gbà wá o comment tó wà lábẹ́ ẹ̀ ni mo sọ fún yín o pé she break your heart again <laughs> Is she break him Is she break his heart again nígbà tí mo bá di kọrin tá à ń sọ yìí. èèpà kọ́mẹ̀ntì tó wà bẹ́ẹ̀ nìyẹn pé ti búrẹ́kì háàtì ẹ̀ ni ah! eléègbẹ̀rún tán ni kodakoda kódà hmm. hmm. one two three four five ó kẹyọ kan ṣé fóònù ò ẹ ni kò ẹyọ kan tó kù anyway ṣùwọ́ ló hmm. ah! ó ga yíw <laughs> hiu ẹlẹ́kùn mọ́ bínú ọmọ wù mí ọmọ wà lórí òtọ́ náà ní gbogbo ìlú yín ìlú ìyá rẹ wọn lóògùn náà fi ń ṣe wọn ní babaláwo ń gbogbo wọn bẹ́ẹ̀ bá porí mi lójijì ó máa ṣòfò ọmọ lójijì ni ẹ òjijì ni ọlọ́run bẹ́ẹ̀ bá perí mi òjijì ni wọ́n rì kú hàn bẹ́ẹ̀ ni wọ́n rùkú ẹnìyẹn wálé láti lé ni torí ìpérí rẹ fún ikú ìsìpórí rẹ fárùn ẹ jẹ́ ká wo kúkú pa mí <laughs>